ọ̀kan òní ìtawà balọ̀. Àwa lọ rí fún ẹ̀kọ́ náà fún òní bí oṣù kan. Gbogbo ẹ̀kọ́ ilé ìtíwájá pé Ramadan ma ń bí síyàn lára gbogbo wa náà lápọ̀ ẹ̀kọ́ yẹn. Ó wá kú pé báwo ni ẹ̀kọ́ náà báwo láti jẹ́ kó ẹ̀kọ́ òun àánú ọmọ làkejì lójú gbogbo ara pọ̀ àbá àpọ̀ ní jẹmá àpọ̀ ẹwọ àánú ẹwọ àánú ẹwọ ẹni tí ó mọ̀ wá táwa ní ó mọ̀ tí ó sì mọ̀ sàánú ẹni tí ó mọ̀ bí a ń gbé táwa gọ́rọ̀ mọ́ bí ó ń gbé àtẹ́gùn àánú rẹ̀ tí ó sì mọ̀ sẹ́dí ọ̀dọ̀ wa àwọn olówó nínú oṣù bá ti ń sàánú òjọ̀kan àìmọye àwọn ààyè ọ̀làǹkúrò wọn lórí bí àwọn tẹ́kì kan ní àwúsá ọ̀nà ti àwọn olówó tán ní owó láàrin wọn wọ́n ti lọ rí kó tírélà ara ìtì ọlọ́gẹ́ tí ó díye awáṣí kalẹ̀ awáṣí ní oṣù ńlá awáṣí lẹ̀ tó yá gbogbo kálùkù ẹmọ wọlé kálukú wá ń gbé àpò kan àwọn àkàní ní èjì ẹ̀ta ìdí mẹ́wàá ọgọ́rùn kan ẹgbẹ̀rún kan ẹgbẹ̀rún méjì ẹgbẹ̀rún mẹ́ta ẹgbẹ̀rún mẹ́rin ẹgbẹ̀rún márùn wọ́n kàn kó náà wọ́n kó náà àánú ni àánú ni òwò ló fi ṣe

oníkàrùkú náà wá ń sá fún ẹ̀ṣẹ̀ nígbà bá ti lè ní ilé ṣe ọjọ́ tábúrú pẹ̀kọ́ òní sí lè bí àwọn kankan bí ò ṣe ní sí wa lékún ní ìbẹ̀rù ọlọ́wọ́wọ́ ọ̀gá afẹ́fẹ́ ibi kí bọ́ ó wá a ti wà afẹ́fẹ́ olúwa wa subhanahu wa ta'ala nínú alkùnrin alìkẹrì níjọ́ tí ó mọ̀ sọ̀rọ̀ àwẹ̀ fún wa ó ní ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun olólẹ́yìn olùgbàgbọ́ òdodo bó ti bá alẹ́lẹ́gbọ́mọ́ sí yà àti sí àwọ̀ ní dídá àti ṣe ní ọ̀rọ̀ ẹ̀yà lè yìí lórí ká máa kó ti bá alẹ́lẹ́gbọ́mọ́ pé ó ṣe é ṣe kẹ̀kẹ́ ẹ̀lẹ́pàá ọ̀lọ̀. Fattaqullaha ya ibadallah فاتقوا الله يا عباد الله فاتقوا الله يا عباد الله ẹjá lọ bẹ̀rọ ọlọ́run bá gbogbo ẹ̀yà rúṣẹ́ ọlọ́run gbogbo wọn tó

àwọn náà ti ń pèrà wọn wọ́n ti ń tún wọ́n tẹ́ rẹ̀ ní tíra gbé tó ó ti wá yí abá yìí àwọn tó bẹ̀rẹ̀ rí púpọ̀ àwọn ọlọ́mọdé àbá wọn ṣe ẹ̀dá kò jọmọ́ àwọn mùsùlùmí gbogbo èyí tá a tún níbi sáfú nínú àwọn ìṣẹ̀ nínú àwọn ìwàkiwà nínú àwọn iṣẹ́ tí ó dá ẹmọ́jà padà síbẹ̀ gan oṣù Ramadan fọ́sì àwọn ikọ́ náà nìyẹn fọ́sì tọ́nà ti mọ̀rú tó tásí wa lára ipé ẹgbú ẹlẹ́sẹ̀ ni wá àmọ́ kí òun náà lè máa rí pé àkíyèsí wa padà ní oṣù Ramadan lóbi já sí pé àwa náà máa rí bí ti ni àti inú òǹkò ẹwọ́ wọlé wọn lé àjọta tí ó sì ní pé ọdún lọ́lá ọ̀lá lọ́dún o tí lẹ fún ọmọ lọ́nà tàbí jẹta tí wọ́n lọ́dún o èní lọ́dún o èní lọ́dún ẹ̀rí sí ẹ̀mí ìjẹ́bí ọlọ́run àti ìfẹ̀rù ọlọ́run tó kù wá ọ̀yà bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá jẹ́ mọ́jẹ́ píṣọ́ ìfọ́ mọ́jẹ́ orí ẹlù orí etí rọmọdọ́ọ̀lù ti kó wá fọ́ dákùn mọ́jẹ́ kí nǹkan mí kú sọ́dọ̀ orí múmọ́ lọ́wọ́ orí náà oníkọ malikọ́ mẹ́sẹ̀lì lọ ìfìlọ̀ láìláì abẹ́lúwà mọ́lẹ̀yìn wọ káràmìlì wà ìsẹ̀lì wà fọ́lẹ̀ gbogbo ẹnu wọn bá ìsẹ̀lì tó ní kálukú wá ṣe ọlọ́mọta àgbàlẹ̀ sọ̀rọ̀ واتبع أهداه إلى يوم القام وبعد أواني إنما ذهب رمضان فما ذهب الصيام وإنما ولى شهر رمضان فما ولى القيام فإنما انقضى شهر رمضان فما انقضى التقرب إلى الله بالأعمال الصالحة الطيبة أن يوش رمضان ولو كما انتعوا الله أعوذ بوضع وشو قريب ààwẹ̀ ò parí oṣù rọmọbọ́ọ̀lù ló tán lánàá kábí ìdèyàn náà fílà kọ́gbọ́ olóòrùn kò tán oṣù rọmọbọ́ọ̀lù ló ti dágbére fún alátànà ìtọ́lú tí mọ̀ ìṣà ọwọ́ àbẹ́tọ́lọ́bá nínú ìbáláyé kámọ́ tí àlùkùránì bá ti ké ohun òmìnir ah, nìkan kún lọ ni a ti ń náà nìkan níta àbáwẹ́ ní eré àdámọ́ ní pé bí ò bá sí rọ̀mọ̀dá náà sọ́mọ̀ mọ́ gbájúmọ́ṣẹ́ ọ̀nà ìyàtọ̀ tí kan mọ́ ń bẹ́ẹ̀ ní pé bí rọ̀mọ̀dá náà bá wá dé àwọn amọ́lékún tí olóorí náà àwa ń tiwa lónìí bí ò bá ti sí rọ̀mọ̀dá náà ọ̀pọ̀lọpọ̀ sí orílẹ̀ ìlànà pàtì tí rọ̀mọ̀dá náà bá tó dé àwọn àlọ́ ìbí ìgbà tá a kọ́bì kan tásìkò tá a máa ń wọ̀ wá dé àwà ti wọ̀ padà ìrẹ̀rù ọlọ́run tọ́lọ́wọ́ bá fi ní rọmọdọ́nù ilé ìfún wọn náà kí wọ́n náà lè máa wúra rẹ pé bí ìbálẹ̀ dára ní irú sí olóorí báyìí ṣe láyé ní ọmọdánà ní mo rí ṣe irú ipò tí mo rí bí débi ẹ̀sẹ̀ yìí ìmọ̀ tí mo ti ẹ̀bí bí báyìí ní náà ní sí inú oṣù rọmọdánà ọ̀sẹ̀ dákùnmọ́jù bọmọ lọ́wọ́ ìwọ́n tó lè gba àwẹ̀ odidi ọgbọ̀n ọjọ́ tó ikú tó bá ní ọjọ́ wo ló dín bẹ́ẹ̀ ìwọ lọ́kùnrin ọlẹ̀ ní sọ pé pín ìmọ̀ dín kankan à dákun tó bá lè gba odidi ọgbọ̀n ọjọ́ tẹ̀tẹ̀ra àwọn tó dín kankan tọ́ọ̀sì hmm? èdè tọ́ọ̀sì ẹ̀rùn tó bá friday saturday sunday tó tún wá abúrúkẹkùn lè tí ọ̀nà ọ̀sìtàkùn rẹ̀ pàá bẹ̀rẹ̀ láti lè ìdàn ní mọ́ǹtẹ̀ kan ní kí n pọ̀tùlá àbíjọ́ mẹ́rin sí ọ̀nà ní kan ọ̀tùnlá ní sọ́ndé ìjọ mẹ́rin òníwá ni tí mọ́ǹtẹ̀ tí ń bọ̀ yìí náà ni wọ́n fi bẹ̀rẹ̀ sàmì àlàfíì tí ó bí wọ́n bá ti wá òun lọ́kàn rẹ tí ó máa rí bẹ́ẹ̀ náà lọ́dọ̀ ìyàwó rẹ àníṣẹ́ àní tó lè mú ẹgbà àrò odidi ọgbọ̀n lọ́dọ̀ tábùrù kan kò sí ọ́ kò sí tí ó sí ọ́ náà tọ́ ọba lè gba ààrẹ mọ́ndé àtijọ́ tọ́ sí ẹsẹ̀ rẹ̀ láti bẹ̀rẹ̀ àwọn ọjọ́ mẹ́ta kan náà fẹ́ ní oṣù kan ní àwọn ìgbàwẹ́ o wọ́n ní tó ṣojú àwọn kan ní onímọ̀ wọ́n ní tó ṣojú ọ̀run bá di mẹ́tàlá àti mẹ́rìnlá àti mẹ́ẹ̀dógún àwọn kan lórí ìmọ̀ ìwílẹ̀ wọn lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn kan ní ọjọ́ kejìlá àtọjọ́ kẹtàlá àtọjọ́ kẹrìnlá tọ̀ kò lè tó bá òun náà ìwọ gbé láti jọ́ kejìlá dájọ́ kejìlá dájọ́ kẹtàlá dájọ́ kẹrìnlá dájọ́ mẹ́ẹ̀dógún ìṣẹ́kẹ́ samẹ́rẹ̀ ẹ̀pàpọ̀ kò sí tí ó ti fún ọ wọ́n lọ gbà yọ gbọ́jọ́ ìtara rẹ̀ tó lè eh, eh, kálọ ọmọrú oríire tó ti ṣe pẹ̀lú àwẹ̀ ramadana tó gbà ọba tàn máa sí gbogbo ọjọ́ ayé òsì mọ̀jẹ́ ní oṣù rọ̀mọ̀mọ́ èmi àti ní oríire o pẹ̀lú bá gbà àwẹ̀ rọ̀mọ̀mọ́ ẹni ẹ̀rù tí sọ ń sọ àwọn lórí àwẹ̀ ta gbà pẹ́ yìí tọ́ba ní ìhè bá fọwọ́ sọ̀yà tó ká ni gbogbo wa jọ gbà ní àníyàn kálukú wa kódà ẹlòmí àníyàn ara rẹ̀ jọ kò mọ́ tẹ́bí tó mà ní ẹlòmí ọlọ́ndàkùnbà múntàníyàn wa ọlọ́ndàkùnbà múntàníyàn wa ọlọ́ndàkùnbà múntàníyàn wa ẹjá tẹ́gbọ̀ ọlọ́ lórí ilé ìjọba àwẹ̀ gbígbà láti ní àwẹ̀ ní oṣù ramadana ló lọ oṣù ramadana ló lọ àwẹ̀ gbígbà ní àwọn ọjọ́ sí inú oṣù ní kò rẹ̀ bì lápòjò mọ́ lára jẹ́kújẹ́kú ramadan ilé yìí nǹkan tó ń tàṣẹ lára ìwọ́de inú ramadan tó lọ yìí alhamdulillah àwa ń bèèrè lọ́wọ́ rẹ̀ pé alùkùránì mélòó lọ parí ìwọ́n tó yẹ kí ń tọ́tọ̀ ti dáílẹ̀ ìfọ̀ kárí tó bá wù ọ́ súnà tó bá wù ọ́ selected sura lọ́mọ ń kà wọ́n náà wà lè jòkó wọ́n sì lè fẹ́ ọwá sì ọwá sí láti bá sí à ọparí ẹ̀ ògbé bákárà ọparí ẹ̀ alimọ̀ránà ọparí ẹ̀ súrátù ọparí ẹ̀ sàndídà ọparí ẹ̀ àdáhàmù ọparí ẹ̀ àrọ́ọ̀bù ọpa oríire tó wá ṣe yíbò ní òṣèlú gbọ́ ọlọ́mọ ọlọ́wọ́ ògbómọ àkùbá yìí bóòlù ọ̀ṣẹ̀ lè kàn sílẹ̀ pé hátùmọ̀ tó ti ní bóòlù ọ̀ṣẹ̀ mẹ̀tẹ́lì ẹ̀ àwọn kàfú wọn nìkan ní Ramadan wọn nìkan parí hátùmọ̀ mẹ́ẹ̀ẹ́dógún ìwọ náà náà ní Ramadan bí kò bá tiẹ̀ ní ṣe fi parí lẹ́wàá ní oṣù kan bọ́ọ̀bá àti ẹ̀wà ní lẹ́wàá parí oṣù kan áá ah, èéṣe ó yẹ kọ́ ní máa ń parí lẹ́jọ́ wọ́pọ̀ nìkan mẹ́ẹ̀dógún ó dá lẹ́jọ́ ní tí wá ní àlọ́sẹ̀ ah, ah, kan ó yẹ kọ́ ní máa parí àṣìṣàrá nìkan yóò lè máa dáṣẹ́ ní oṣù kan ó yẹ kọ́ ní máa ka mẹ́rin ó yẹ kọ́ lè ka mẹ́rin wọ́n tó ka mẹ́ẹ̀dógún ọ̀ka mẹ́rin ìwọ́n tó ka mẹ́wàá ó yẹ kọ́ lè ka mẹ́rin ó yẹ kọ́ ṣètánì tó jẹ́ jọ ní tó lóore sí wọ́n ti amúre máa ń tẹ́sí wọ́n kan lẹ́gbẹ̀ẹ́ wọ́n náà ti bẹ̀rẹ̀ náà nù ìwọ́n náà fẹ́ ni oyin bẹ̀rẹ̀ tó pe sáyé rẹ̀ náà nìyẹn múra sọ́mọ yáà

àwọn ẹnìrí àdáwọn mímú wọn ọ̀sẹ̀ kan kùránì kan àwọn mí ọ̀sẹ̀ méjì kùránì kan àwọn mí ogúnjọ́ kan kùránì kan àwọn mí ni kùránì kan àmọ́ wọ́n tààtí kò sí bá ti wá ọ̀sẹ̀ tó kò sẹ́ni tó kó ní ọjọ́ pa nínú

yá káwà náà oṣù oríire lára rẹ̀ wọ́n náà ti fún ara èrè ọmọ yá ní ìwọ̀n náà lọ sí ohun tó wọ́n sọ́rọ̀ ní olè ṣe ọ́sẹ̀ náà fi ṣẹ́gì Ramadan ẹ̀yìn ọmọ yá wọn bàbá Ramadan ní lóòpù náà kò sí kò sí náà ní mílìkì lẹ́fà lọ́wọ́ kò sí ní ẹlòmí ìgbégbé ẹgbà ó mílò sí fún wa fọ́rọ̀ tó ra nígbà tí mo bá ní gbogbo ẹ̀dà láńgbà tí wọ́n bọ́ lè ní ìlú ìṣẹ́gbò ọmọdọ́ náà tí ìṣẹ́ ìgbìmọ̀ ọmọdọ́ máa ṣe máa ṣe ìwọ́tọ́ lè sáànú àwọn èèyàn tó ní pé níbọ̀ rẹ̀ tó dàbí kò sí ọ̀tà àdá ọwá ní ẹra tẹ̀mú bá ń ìdíwọ̀ náà kò sí kò sí náà lọ́sí mọ́ wí nínú kò sí kò sí náà ń tó bá lè mú ara 5 kg nínú rọmọdọ́ tí rọmọdọ́ náà bá gọ 2 kg náà tọ́gbọ̀tún 2 kg náà ṣe

gbogbo àwọn tí olóore yóò sọ ìwọ náà wá wúra rẹ̀ nínú oṣù Ramadan níwọ̀ náà ibi ìpọ́ látàárọ̀ òǹgbẹ́ ìjọ látàárọ̀ ó rẹ̀ ọlọ́wọ̀ sínú ọgbogbo bí ọwọ́ tààlọ́ wọ́n ti jẹ́rẹ́ sí ilé lókan asúnlẹ̀ tààrí ìwá tó ti já àwọn àti ẹ̀nà mẹ́rin àwọn àti ẹládọ́ bẹ̀rẹ̀ tààrí ìsìlájọ́ parí bọ́ọ̀nà bí parí afẹ́ ẹ̀mọ́ mọ́ ọjọ́ bọ̀ wà mọ́dálá alhamdulillah ọmọ kóríire

ìwọ iná mọ̀lọ́ tí lọ sí látago mẹ́rin náà kí lọ tún ṣe ọ̀tíṣẹ́ ọlọ́run náà bí àtùkùránì bí àtùkùránì bí àtùkùrá àtijọ́ ọmọ ṣe náà nìyẹn rọmọdọ́ọ̀nù wá lọ sọ́nà lọ́bá dolóhùn yà rọmọdọ́ọ̀nù lọ sọ́nà lọ́bá dolóhùn òjì tí wá láǹfà ní kọ́lù lóṣù rọmọdọ́ọ̀nù òjì ọkọ́ lẹ́kọ́ lè lẹ́kí rọmọdọ́ọ̀nù ó tún ọbí ìwọ náà fi ẹni eré ẹni oṣù rọmọdọ́ọ̀nù وانا جاني لا يسر رمضان النبوة محمد صلى الله عليه وسلم النبوة لمن صام رمضان النبي نقول جواني كان يقول يسر رمضان ثم أصبحه ستة من شوال هو أمر يدفع وأجر من صحبة منه في شوال في منزل يسر رمضان أنا بنك أنا كشيان الدهري قلت أنا جابي أن تفرد فيديوتك تفي التعوين جامعة مرأي أو يضمع أطلق مجرى بالتعوين iṣẹ́ olóore kan nínú ṣlá bàbá ilé ṣiṣẹ́ ipò bá ṣe bí ẹ̀lẹ̀wà ni ọgbọ̀n tá ń dáyé bí ìgbàta ń dọ́ ọgbọ̀n lẹ́ẹ̀lẹ̀wà ni yóò mọ̀ lọ́bí ọgọ́rùn mẹ́ta tó anábíwá ní àtúnkọjọ́ mẹ́fà yìí náà sí tàbá tún kọjọ́ mẹ́fà yìí náà sí bàtà ìpàlẹ̀ẹ̀lẹ̀wà náà ni olóòmọ̀ jẹ́ bí ọgbọ́n Àmẹ́lú alẹ́ ní bá gbọ́dọ̀ mẹ́fà papọ̀ bọ́nà bàbá ọ̀nà ó dáadé ẹni ó foríjọ ọdún kan rẹ̀ gbà rẹ̀ ní. Àwọn nínú ẹ̀rọ mọ̀ tí wá parí náà nìyẹn. Tọ́ bá ní àwọn gbogbo ọjọ́ tàà mọ́ ìgbà ní ayé, ó su òǹkà táyé lẹ́ẹ̀mọ́ ń ka 365 days lẹ́kún ẹ̀yẹ, 360 inú ojú ọlọ́rọ̀ Allah subhanahu wa ta'ala kódà tún lọ sí tírírà sí jẹ́ sí wọ́n kàn gbà mí tútù àtírà sí jẹ́ sí gbà mí ìdí nìyẹn ló ní kan tó fi yóò láti wá sí ẹni ó gbèsè àwọn ọjọ́ kan ọjọ́ méjì àbó gbèsè ọjọ́ mẹ́wàá àbáwọn ẹ̀yà wa sí nǹkan àwọn mọ́ sí wọn kódà obìnrin ní ẹ̀mẹ́jì ni ó yóò ṣe tẹ̀kẹ́ bí ọjọ́ márùn-ún òfin gbà rẹ̀ ọjọ́ mélòó ọjọ́ mẹ́wàá ẹnu ní ìgbẹ́nu wa àìsàn tún ṣe bí ọjọ́ bí ó fún ọjọ́ òrùn òfin gbà rẹ̀ lóṣù rẹ̀ bàbá ó sì fẹ́ ṣe oríire ànábì sì ní mẹ́fà tó ní àgbà ìlú ṣàwádìí àgbà tọ̀ tí yóò wá gba ogún dọ́nu ṣàwádìí náà yóò fi wá gba mẹ́fà ní ṣàwádìí náà àwọn onímọ̀ kan ní tọ̀ yóò ti gbáná nù ó gbọdọ̀ kọ́kọ́ yanjú rámàdánà náà ṣáájú kó tó lóhun ọmọ ìgbà mẹ́fà torí sáàmẹ́bí náà ní tẹ́ ń bá gba rámọ̀dá náà tó wá gba nìfà àmá wọn tó pọ̀jù àti rẹ̀ náà wà pa àwọn alìmọ̀háṣẹ́ tó nà ní àṣìlẹ̀ àì àwọn náà ní àkùnlé ah, ah, tó bá kùnlé tó bá ṣebí tún tó lù wá sọ wọn wà tó àrí fún ọmọ káàrẹ̀ ah, ní kùn mọ̀rí bọ́ àwọn aláṣafar fàìtàtùn min ẹ̀yà ní ọmọ ìwà ní ẹnikẹ́ni tí àìsàn bá ń ṣe lóyún àfi ń bẹnu bí ìrìn àjò ó wá kọ́ ní kí wọ́n ẹgbẹ́ lè gbà olúwa nígbà ìjọ́tún ní ẹ̀yà àdùn tó fà fún mẹ́ta rẹ̀ láà àwọn ọjọ́ tó mú àwọn onímọ̀ ní kíra màdánà ní òtó dé ó láǹfà àti kó fi sán padà ajájú pé ẹni bá jẹ́ ìfẹ́ kán ní oṣù rọ̀mọ́nà ó ní odidi oṣù mọ́kàn láti ìtò ti lè san kíra màdánà ọdún tó ń gbọ́n kọ́ tó bà láyé àmọ́ àwọn ẹ̀ṣà wà nìkan ní àgbà kò kọjá ẹnu mọ́ oṣù kan ṣe ń dájẹ́ pé ó jẹ́ àwẹ̀ látara àárẹ̀ ni látara àrẹ àjò yìí látara nǹkan àládà ní bí ò bá rí sánú ṣàwàlì tó mọ́ dára rẹ̀ dáàbù àmọ́ kó gba mẹ́fà sínú ṣàwàlì yóò padà wá kọ̀m̀plìtì ramadana rẹ̀ tó kù dẹ́ta ẹni bá ní ajẹ́sẹ́ pòlítìkà ládà tó bá tó ń pa ramadana tán ẹ ó ṣe débi kan lọ́dọ̀ ọlọ́gbọ̀n nígbò bá ti kayọ̀ ọ̀gbọ̀n náà yóò ti bẹ̀rẹ̀ àdíká ní káṣì yá ní àdáàrí kò sí pàtà àtàlẹ̀ gba ládà ọ̀rọ̀ kò ti ẹṣẹ́ pé èyí tó dá ti lọ ní pé gbogbo ṣe olóore tọ́bá ti ń pè ní ṣáàjẹ́nà mùsùlùmí òdodo àmọ́ ń tètè yára láti yanjú ẹ̀rẹ̀ ogun ẹni bá tẹ́tẹ̀ ti àwọ̀ eléyìí tó dá fún òun náà ni pé mo tètè yanjú ara rẹ̀ àwọn ìyá wa lóbìnrin náà káyẹ̀tẹ̀ yanjú rẹ̀ àmọ́ ìyànlẹ́wà ìṣàṣọ́gbólò kan wọ́n ní táwọn bá jẹ gbèsè àwẹ̀ gẹ́gẹ́ bí obìnrin àti nǹkan àládà wọn wọ́n ní àwọn èyí sábà rí nǹkan àfi nínú oṣù ṣàwùwà torí pé ànábì máa ń sábà ní ìsì àwọn púpọ̀ kìí fa káwọn lè gbà àwẹ̀ táwọn ọjọ́ míì ẹ wá ní níbi bóò náà ti wá ìdánù ṣàwáàlì kẹ́ẹ̀mọ̀ pé nu ṣàwáàlì yẹn náà ọ̀pọ̀lọpọ̀ ṣàwáàlì làdẹ́bì náà ṣàbáàlì ọ̀pọ̀lọpọ̀ ṣàbáàlì kí ẹlọ́wọ́ ẹ̀ṣẹ̀ láwọn ọmọ ń rí sẹ́padà ọ̀pọ̀lọpọ̀ ṣàbáàlì yẹn náà làdẹ́bì náà máa fi ń dáwẹ̀ ayábí àṣòtá ìlẹ́bí ìgbẹ́sùn àwẹ̀ ìyá ńlá wa Aisha náà láǹfààní àti náà tán gbèsè àwẹ̀ tó wá gẹnu jẹ kọ́ ní ìyá ńlá wa Aisha kò yẹ gbàgbẹ̀ kan ní ṣíṣù ṣàwádìí mẹ́fà tán ní a máa àwọn ìgbà tọba ah, tí wọ́n ní a yálọ́wà ìgbà náà mọ́ gbà ẹ̀hàn ajọ́síké wọ́n èsì ìsan Ramadan tán fi mọ́ ń gba ṣọ̀pọ̀ wọ́n èsì ìsan àbíkọ́ ọba lè fàyíláyà kan ní yálọ́wà ìgbà ìgbà sí tú ṣàwádìí

àbáyìn bàbá wa náà inú orí ìrìnàjò ní wá ẹni ó rẹ̀ nínú wa tá bá lè fẹ́ gbèsè yẹn nínú ṣàwọ́n káfíwá sa mẹ́fà nínú ṣàwọ́n olódáàdù lọ àmọ́ tí ó bá ti pọ̀ àwọn ẹgbẹ́ bọ́ sí nira tẹ́fún àmọ̀ sí nígbà míì tí lọ́mọ̀ bá ọdún bá ti lọ tán kó wá púpọ̀ nìkan tó ń san ogún àwẹ̀ tí mo ń ṣe a lè kọ́kọ́ gba ṣàwọ́n sábùkù mẹ́ àmọ́ àwọn bá gba ṣàwọ́n lè náà nínú ìrọ̀rùn tí snabu wa mú wá fún wa o ní kí a tún yílẹ̀ ní oníkàlùkò gbá tó bá ti lọ́lọ́rùn ẹni máa bẹ́ẹ̀ tàtẹ̀lera wọn lẹ́ẹ̀kan náà ọlọ́run ní bẹ́ẹ̀ ni ó tẹ́wà lọ́rùn àti ìdálọ́wọ̀ rẹ̀ náà ẹni máa ń ṣe gbogbo tó èyí tẹ́ fún jèmí ní gbogbo tó mọ́ndé àtijọ́ tọ́ọ̀sì gbogbo tó mọ́ndé àtijọ́ tọ́ọ̀sì ọgbogbo kan ọmọ ìpẹyẹ méjì ní àmọ́ ìtara rẹ̀ náà ni ọgbà ládá rẹ̀ ní ìjọ ṣe mọ́ ẹni máa ṣe gbogbo irọ́ ìwọ̀ gbogbo mẹ́ta náà nínú ọ̀sẹ̀ tá fẹ́ mú ètò agbá mẹ́ta nínú ọ̀sẹ̀ tó tẹ̀lé ìwọ náà ọ̀ṣẹ̀lá àmọ́ṣẹ́ rí tó dáa jù pé bá a táa tó sinmi díẹ̀ táa jẹ síkè lọ́nà tó tó ágbọ̀tún látà tó wá jíyán tẹ̀lé láti jọ mọ́ndé ẹ̀tí àtìkì ìtẹ̀rẹ̀ táa bẹ̀rẹ̀ tọ́lọ̀ máa kẹ̀ẹ́ ṣe látà tó wá kọ́ pé fún olé wa àti àwọn àtọmọ látàgbẹ́tọ́ títí ṣàwárí ti fẹ́rẹ́ ẹni tí ó bá ti tàwẹ̀ ìjẹ́ tí ó tà lọ́pọ̀ Ẹgbùgbà mọ́rọ̀ pé àpòlògbà ńgbà mú ti ń gbà, màmá ti ń gbà, bàbá ti ń gbà, ẹjẹ́ mi náà máa ń gbà tèmi náà, gbogbo wọ́n lè wú wó lẹ́ẹ̀kan náà abáṣẹ́ ẹni máa ti kájú gbogbo nínú ilé náà kò bá jọ ọmọ náà tó bá ló wo òpá ẹmọ jẹun pa wọn láyé sáńdé kò lọ́wọ́ náà sáńdé ńlá oṣù àhà nítorí wà ní òpá ti lọ́rọ̀ yàn ẹmọ àwọn èèyàn lè mọ̀ pẹ̀lú rẹ̀ ẹmọ ló wo tí ṣe tán ẹmọ wá sí wá sí pé tètè dá tó dá àmá wo sọ mọ́

على كل حال اما جاسور شروط اجازه البلد اجازه الساعه يشولوني كما بلغ الله منه وكرمه وعزه وفضله ان يزيدني واياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك